وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا لدراسة ركنا من أركان الإسلام وهي الزكاة لأننا في شهر الذي نشهر ونقوم بعبادة جميلة من أعظم أركان الإسلام وهي الصيام كل هذه أركان الإسلام خمس جعل الله لنا سببا لسعادة الدارين أي في الدنيا والآخرة ومعنى اليوم أهمية الزكاة تعريف الزكاة وحكمها وكذلك من بعد الفضائل وفوائد الزكاة وكذلك حكم منع الزكاة شروط وجوبها نظام الزكاة وآخرا معكم مع مصارف الزكاة عباد الله اتقوا الله واعلموا أن إيتاء الزكاة ركن من أركان الإسلام خمس وقد قال عبد الله بن عباس رضي الله عنهم صلاة مقرونة بثلاث لا تقبل واحدة منهن إلا بالأخرى لا تقبل طاعة الله إلا بطاعة رسوله ولا تقبل الصلاة إلا بأداء الزكاة ولا يقبل الله شكره إلا بشكر الوالدين وإن الزكاة دعامة أساسية من دعائم الإسلام العظيمة وهي عبادة مالية الاجتماعية الهامة في المجتمع الإسلامي ولذا فقد قرنها سبحانه وتعالى في القرآن مع الصلاة في اثنتين وثمانين موضعا وكذلك عباد الله وذكر آيانا باللفظ الزكاة وآيانا أخرى باللفظ الصدقة وأحيانا أخرى بالإنفاق والأهمية الزكاة في آيات الاجتماعية فرض الله على جميع أصحاب الشرائع السماوية فذكر الله في وصاياه إلى رسله وفي وصايا الرسل إلى أممهم ويقول تبارك وتعالى عن إبراهيم وإسحاق ويعقوب وجعلناهم أئمة يأتون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة كل هذا إن دل على شيء تدل على أهمية الزكاة في أحياة البشرية الذي أسأل الله تعالى أن يرزقنا رزقا حلالا مباركا وأن يجعلني وإياكم مما مما الذين يريدون أن يبقى ما عليهم من الحقوق والواجبات إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اختدى بأثره واستنى بسنته إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم كما ذكرت آنفا أن فرضية الزكاة كان من ضمن شعائر الإسلام الذي شرعه الله على النبي على الأنبياء السابقين كما قلنا سابقا وقد قال نبينا عيسى عليه السلام وعلى نبينا أفضل السلام إنما إنما تكلم في المهد لما هكا إلينا سبحانه وتعالى هذه الآية لما أشرت إليه فقالوا كيف نكلم ما كان في المعد صبيا ثم تكلم تكلم عيسى بمشيئة الله وبقدرته على مهدي حيث رد عليهم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا عباد الله كل هذا إن دلت على شيء تدل على أهمية الزكاة في آيات البشرية وقد جاء من حديث ابن عباس رضي الله عنه أخرجه الشيخان لما بعث معاذ لما بعث معاذ إلى اليمن قال إنك تأتي قوما قوما من أهل الكتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله فإن أطاعوك لذلك فعلمهم أن الله أن الله فرض عليهم خمس صلوات في كل يوم وليلة فإن أطاعوك لذلك فقل لهم فعلموا أن الله فرض عليهم صدقات في أموالهم تؤخذ من أغنيائهم وترد إلى فقرائهم إلى فقرائهم إلى هذا الحديث وبذلك نعلم يقينا أن الزكاة واجب على كل من بلغ ماله نصاب وحل عليه الحول حيث قال في الحديث الصحيح على فضائل ومن باب الفوائد في إعطاء الزكاة حيث قال ما من يوم طلع الشمس إلا وفيه ملكان يناديان يقول يقول الآخر منهم اللهم آتي كل منفك خلفا اللهم آتي كل ممسك تلفا نسأل الله تعالى أن يبارك في أموالنا وآلنا إنه ولي ذلك والقادر عليهم أدام قفوا الله بألا الحمد لله ọba tí ó sẹ́wà kò dàsìkò yìí ó se gbogbo nǹkan tó se fún wa lórí ilẹ̀ kì í ṣe pé nítorí nǹkan kan kì í ṣe pé àǹfààní kan látara gbogbo tó dá wa bí ó jẹ́ wípé àwa náà ló fẹ́ ká máa rẹ̀ mi tó bá jẹ́ à á tọrẹ àánú fáwọn aláìní ni ó máa ń wa kò sí tó ń fi ṣe torí pé inna Allah dónùkú wa tìlìmẹ̀tì ọba tí agbára rẹ̀ lé ní ẹyẹrú sí ọlọ́run bẹ́ẹ̀ la jẹ́rìí pa nàbọ̀ Muhammad èké àtọ̀lọ̀ ọlọ́run kó máa bá ẹni tọ́lọ̀ ńlá láti wá sàlàyé ọ̀nà àṣeyọrí ọmọnìyàn fún wa lórí rẹ̀ tá ń bẹ́ẹ̀ tá ń rọ̀ pé kó lékun àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ lórí kó má dàdúró bẹ́ẹ̀ lórí gbogbo àwọn tí wọ́n rìnà tálíkì àmọ́ òfìdé ọlọ́run yẹ ayọ́rùsìn ọlọ́run nínú harisi kan tó lálàáfíà tó ń dá lórí pàtàkì zaka yíyọ especially nínú oṣù kẹ oṣù kẹta wáyé oṣù tó jẹ́ wípé nù áàdì mẹ́àmìn arkanil islam khamsun a máa ń ṣe àwọn ètò lágbára jù nínú àwọn orígun ẹ̀ka òpó islam márùn-ún àkọ́kọ́ nú ẹnu táàmà mójútó ní oṣù yìí òun ni ìrun ọ̀ranyàn ọmọ ẹ̀kejì táàtù mójútó nínú àwọn òpó Islam onígiri sọmọ kí ni sọ́ọ̀mù wà rẹ̀ ẹlẹ́kẹta tọ́lọ̀ mọ fún wa nígbà láàyè káfíńdé lẹ́sàn tí ó pọ̀ lórí ẹ̀ òun náà ní zakati amuwal zaka ojúlówó nínú kíni nínú dúkìá ẹ̀yọ́ ọlọ́run ẹjọ́ mi wípé sábà abdullahi ọmọ ó ní mẹ́ta náà ọlọ́ọ̀bá dàdàmú ń da papọ̀ ni tó jẹ́ wípé látùkúbálù wáhìdàn mi nìhun na ìlà àdúgbò wọn ò ní gbà kan lọ́wọ́ èèyàn àbí kó mú kejì wá kí ni mẹ́tẹ̀ẹ̀ta náà ó ní látùkúbálù àtọ̀wá yìí gbà lọ́wọ́ èèyàn ó lóun fẹ́ tẹ̀ lọ́lọ́n kò fẹ́ tẹ̀ torí náà bó ló ṣe wí ó ní wá àti wá àti bí ẹ̀yẹ́ rúṣin ọlọ́run ó tún sọ láàyè mi tó pọ̀ mọ́ alukur'an léyìí tó fẹ́ lé ní nǹkan bíi eighty two place ààyè lọ́lọ́run ti ń jọ méjèèjì papọ̀ òun náà lọ̀rọ̀ ọ̀run àti o àti zaka ó ní látó kúbalù sọláàtà ìlà bíi àdá ìzaka ọlọ́run ní gbà ń lọ́wọ́ ẹrú kan tó ní kápá láti yọ zaka tí ó sì yọ wàhálà àlùkùbalù lọ́rùn ṣùkúrọ̀wù ìlà bíi ṣùkúrọ̀ ìwà àlè ọlọ́run ní gbà ìdúpẹ́ kan lọ́wọ́ ọmọ ènìyàn kan tí ò lè dúpẹ́ fáwọn òbí rẹ̀ méjèèjì lójú sọ fánàdù wa Muhammad al-Qur'an surat al-Isra ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsanan láàyè mi ó ní an ishkuru li wal walidayni ilayya al-masir ìyẹn ni kò máa ń kàn papọ̀ bá a bá ti dúpẹ́ fọlọ́ ọba dẹ́dà ó fẹ́ ká dúpẹ́ fún àtàtàrà wọn jáde tí wọ́n ṣe wàhálà lórí wa mẹ́tẹ̀ẹ̀ta ìmọ́sàṣẹ́rọ̀ fún ọlọ́run ẹ̀yẹ́rùsẹ̀ ọlọ́run nínú àwọn ogun ẹ̀mí ìpìlẹ̀ tí Islam dúró lé lórí ni ó là á máa ń pè ní ìbádàtù màlíyà a ní àwọn ìjọsìn kan tó jẹ́ pé ìfarasin ni nínú ẹ̀ ní irun kò ní í ṣe pẹ̀lú owó rárá àmọ́ sàkántì ẹ̀ ìbádàtù màlíyà gẹ́gẹ́ bá a ṣe máa ń kírun tá a gbà pé tá a bá ti pèrò báyìí á lọ kí tó ti yé ìyẹn ni wípé ìbádàtù sàkántì ẹ̀ gbogbo ìgbà tó wọ́n wá bá ti dó sùnwọ̀n tó yẹ ká yọ zàká ẹ̀ á yọ ni. ọlọ́mọsàrò ọlọ́rọ̀ ọlọ́run torí ẹ̀ ọba dẹ́dà mi fi ya òun àti irun papọ̀ ìyẹn ni pé bàbá ti ní láti kíni ya yọ òsìn ọlọ́run ọba dẹ́dà ó jẹ́ káwọn ìpè zakato ń sọ yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Islam dínú ìlà ẹ̀sìn ọlọ́ọba dẹ́dà ni tí ò sẹ́sìn tó jẹ́ pé ó da àwa àtàwọn tàní papọ̀ nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú àti tí wọ́n fún ànábì Muhammad a máa rí ìbáṣe tí ó papọ̀ lórí ẹ̀ láti mọ̀ yìí pé dájúdájú islam dájúdájú bá gbé lẹ́sìn lọ́dọ̀ ọlọ́run o Islam ní kò sí mi. a rí pé tá sọ̀rọ̀ àwẹ̀ a rí pé al sọ pé yá ìlú ẹ̀lẹ́bí ní kama ala gẹ́gẹ́ bá a ti sí lọ́rọ̀ yẹn lórí àtúnṣáájú yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bákan náà a wá rí pé ọ̀rọ̀ ọ̀run bó ṣe sí lọ́rọ̀ àyàn fún anábì bẹ́ẹ̀ ló sí lọ́rọ̀ àyàn fáwọn ohun àtúnṣáájú àárín inú ọ̀rọ̀ anábì Isa tá a kà fún alẹ́ ń bọ̀ lórí Allah bẹ́ẹ̀ láàrin wa Musa sọ wípé àwọn anábì kẹjọ ó wá pè wọ́n wípé tí wọ́n mọ̀nà pẹ̀lú àṣẹ àwọ ọlọ́run wá àwọ̀ àyínà ilẹ̀ yìí fi ìlànà khairat àwa aránṣẹ́ sí wọn pé kí wọ́n máa ṣe dáadáa wà ìkọ́mọ̀ sàlá kí wọ́n máa gbẹ̀rùn dúró wà ìta ìzàká kí wọ́n sì máa yọ zàká ìtumọ̀ ẹni pé àtànẹ́bíwá Ibrahim àtànẹ́bíwá Isahak àti Yakub àtọmọ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ṣe kiri bí wọ́n sì ń kírun bẹ́ẹ̀ ni wọ́n yọ zàká ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá àwọn ànábì ọlọ́run tó ṣáájú àtàlẹ́bùwà Muhammad ayọ́rùsìn ọlọ́run tábà wò pé kí ni wọ́n ń pè zaka gan tó ti yẹ àwọn èèyàn a máa rò pé zaka wọn a máa fẹ́ fi wé oko èèyàn rárá o ìyàtọ̀ wà láàrin zakariya àti zaka azakatu tá a wà lẹ́yìn rẹ̀ bẹ̀lọ́dún bá fẹ́ràn kí wọ́n máa pa tó bá wà lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n gbé mi zakat masdarun zaka ìyẹn ni wípé ìnáma ìlànàmà wà zàdà tí nǹkan bá dàgbà sókè tó wá lé òní wọ́n ń pè ní zaka nínú òfin ṣẹ̀ríà ohun tí wọ́n ń pè ní pé ìsọ̀tún mọ̀kọ̀dára ìyẹn ló dín wọn kán tá a pè gbogbo rẹ̀ mimma al-makhsus nínú owó kàtà àdásàlẹ́sà fi wákàtí makhsus tá a yọ lásìkò kàtà àdásàlẹ́sà ìgbẹ́ láti rí redefinition sí lábí rí àṣé kìí ṣe gbogbo dúkìá tá à ń la máa ń yọ zàká lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kìí ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń yọ zàká wàkàdá àdéka yóò sọ̀rọ̀ fún fi jí àti màṣúṣọ̀ báàbà tó wá yọ gbogbo èèyàn lálẹ́ ṣe gbogbo èèyàn lálẹ́ ṣe sàrà fún àmọ́ fúnra rẹ̀ torí pé ọlọ́ọ̀bá dàda ka àwọn mẹ́jọ láwọn tí wọ́n benefit lára kí فرق بينه سبحانه وتعالى بالزكاة والزكاة بالزكاة والصدقة nígbà mi tọ́lọ̀ máa ń rí fàásì zakat ó máa ń lò fún sọ́dàkọ̀ àmọ́ lọ́pọ̀ ọgbà tó bá lo sọ́dàkọ́t yóò jẹ́ àmọ́ ìpín zaka ojúlówó ló ń lò tó gbà tí ó sọ̀rọ̀ rẹ̀ ní suratu tauba ó ní innama sọ́dàkọ́t lil fuqara wal masakin wabin sabil wal amilina alayha wal mu'allafati qulubuhum gbẹ̀yìn ayà yẹn ayárùsùn ọlọ́run tọ́mọ́ni kí ni ìdájọ́ zakada ìdájọ́ rẹ̀ ní òfin ẹ̀sìn ọba dada tá a fẹ́ fi jọ́sìn fún àwa rí pé fardu ayin ala kulli ma tawaffarat fi shurutu òjòrè à ọ̀ràn yẹn ojúlówó ni ọ̀ràn pé ọmọ mi ti ń yọ kò nídìí kéde ó yọ bàbá rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọmọ ó yọ tiẹ̀ tó bá ti ní kápá bàbá náà ó sì kí ni ó sì yọ tiẹ̀ wọ́n kọ́ àwọn ẹ̀rí tó ń bọ̀ lẹ́yìn tá ti mú wá fún wa ti ń tọ́ka lórí ìmọ̀ ayọ̀ nínú hadith tí a fa wa Bukhari àti Muslim ti wọ́n kọjá lè fún wa ó ní abdullahi abasi nígbà tánàbọ̀ Muhammad tí ó kọ́kọ́ gbé àkọ́kọ́ mínísítà eh, rẹ̀ dìde lọ sí yẹn ọmọ Jabal o ìlà kata ti kọ́ omen min àwọn tó fẹ́ lọ báyìí nínú àwọn tá wọ́n nímọ̀ nípa òfin sánmà àmọ́ ń tá a lẹ́kọ̀ọ́ kọ́kọ́ pè wọ́n sí ni pé kí wọ́n jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tán sí lòdò láàfi Allah tọ́ba tẹ̀lé olórí ẹ̀ wàá sọ pé ọlọ́run ṣe ìrun lọ́rùn yẹn fún wa lẹ́ẹ̀márùn lójúmọ́ àti tílẹ̀ bá sú lórí ẹ̀ bákan náà tọ́ba tẹ̀lé olórí ẹ̀ wàá sọ wípé ọlọ́run ọba dẹ́dà ó ṣe lọ́rùn yẹn fún wa kí wọ́n yọ zàká nínú owó wọn ìyẹn ni pé wọ́n ní kí wọ́n gbà nínú owó àwọn olówó kí wọ́n fún àwọn awolé o àwọn aláìní nínú wọn hadisi ló jẹ́ káyé wípé tá bá ń tọ áyà tó ní akíìmù sọ̀lá wà á tù zàkà ìyẹn wípé ẹ wà á tù zàkà ẹ lọ yọ zàkà yín ẹ fún wọn ẹ fún wọn ìyẹn ni pé tí wọn ò bá wá aláǹfààní àti lọ bèrè pé ẹ yọ owó yín. torí pé ẹ̀tọ́ ọlọ́run ọba dẹ́dà ni ẹ̀yẹ́ ń sìn ọlọ́run kí làwọn àǹfààní táwa fẹ́ jẹ́ ń bẹ̀ ká máa rò pé tọ̀ wọ́n ní ká máa kó sàká fọ́ lọ́run ni láà kò sí tó bá dẹ́dà ó fi sàká wá ṣe inna Allaha huwa ar-razzaq dhul quwwati al láàyè mi ó ní inna Allaha huwa al-ghaniyyu dájúdájú ọba ọlọ́run kiri òun ọlọ́rọ̀ tí ń rọ̀ wá lọ́rọ̀ nínú àwọn àǹfààní rẹ̀ a rí i pé ó ń bẹ nínú ìròyìn àwọn ẹni àlùjànnà ó mẹ́nu kiri ìròyìn ẹni àlùjànnà torí pípa tí ó bá ròyìn àwọn àlùjẹ́nà yóò ròyìn wọn wípé wọ́n máa yọ kíni wọ́n máa yọ zaka alukuran ni innal muttaqin fi jannatin wa uyun ó dábàdà àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ máa bẹ́ẹ̀ lọ́ọ́ gba àlùjẹ́nà àtàwọn akérèmọdò ó wá ń báyà yẹn lọ ó ní wá bẹ̀rẹ̀ asahari him yastaghfirun àwọn tó bá dásìkò sàárì wọ́n máa wọ́n lọ́ọ́ ọba aláforíjì wá fi amwalihim kódà

ó yí gbogbo ẹni bẹ lórí ilẹ̀ ayé tọ́pọ̀ ló máa táwọn èèyàn máa ala nínú àgùn wàhálà wọn abẹ́nú ànàmọ́sà sí wàhálà ìbàlẹ̀ ìjọ́nà ọlọ́run sàánú wá fi ṣúwá sí ẹni tó kẹ̀ nínú ẹni tó fi sápẹ́ ààbò gàǹgà rẹ̀ níjọ́nà nínú àwọn tá àdájọ sọ ó ní rọ́jò nù arákùnrin kan yàtà sàdà ó ṣe kan ojúlówó mi fàáfàá ó wá fi pamọ́ àtàlà yàrá débi pé ọwọ́ ọ̀tún ọwọ́ òsì rẹ̀ ò mọ tọwọ́ ọ̀tún ná ìyẹn ni pé inú àwọn tí wọ́n là tó máa bẹ lábẹ́ gbòógì ìgbónájọ́ yẹn àwọn tí wọ́n sì kí nínú tí wọ́n nánú owó wọn ni ẹlẹ́kẹta lórí ẹ̀ ìnàmà tó fẹ́ kí mẹ́rin zakamu fọ owó mẹ́rin o wàtẹ́nìyàtù wàtò fata lè sọ àhídù àbúwá bá risk kò sí bẹ́ẹ̀ ó sì máa yọ zaka owó rẹ̀ wọ́n yóò máa kò sí ni anabi sallallahu alayhi wa sallam ó ní ti mẹ́lùmí sọ́dà kọ́ àlè yọ sàká ẹ̀tọ́ ọlọ́run owó kan àfi kó ṣe kí ni o àfi kó fi èrè rẹ̀ kó ṣe kí ni kó fi àlékún àlékún ìlọ́pọ̀ kó ṣe kí ni o kó fi kún fún èèyàn lẹ́ẹ̀kẹrin lórí ẹ̀ ìná sábàbọ̀ lòlòzòlò khairat ó máa ń jẹ́ sábàbí tí orí ilé máa fi sọ̀kalẹ̀ sínú ìlú abẹ́nú àmọ́sálà àmì wọlọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ wọn yá hún wọn yíyọ ẹ̀tọ́ ọlọ́run wọn wà máa pariwo àjálù àjálù ó ṣẹlẹ̀ torí pé bẹ́ẹ̀ yẹn bá ti yọ ẹ̀tọ́ ọlọ́run àmọ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kára dára lù ẹ jẹ́ káwọn olówó ìsìnkiri kí wọ́n yọ sàkà owó wọn àmọ́ sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì lè ní à ah, ọmọ yìí tí mo lọ́lọ́dún yìí kíní kan mílíọ̀nù ìyẹn ọ̀tọ̀ nìyẹn kò kàn wá o èyí tó kọ́ náà ọba dẹ́dà òun ni kọ́ sọ kí lówó rẹ̀ wọ́ọ̀tì lọ́dún yìí káwọn afọ́wọ́dẹ̀ àmọ́ zaka ti kí ó ti wà fix bó tiẹ̀ jẹ́ pé owó yẹn máa ń rise ó máa ń ọlẹ̀ tá a bá ti mọ tó fix lórí ẹ̀ ń tó wà lórí rẹ̀ láàyò tá a bá rẹ̀ tán àbá àtúnwá mú mi kaná àmójúlówó yẹn àgbọ̀dọ̀ yọ ẹ̀yẹ́ ọlọ́run ó tún máa ń tọ́ka lórí ìgbàgbọ́ ẹlòmíì lè pẹ́ mọ́sálásí ni ọ̀gbọ́ akágọ́n ni bẹ́ẹ̀ bá fọwọ́ bẹ́ẹ̀ là lọ́wọ́ kò ní ni kò ní ọlọ́run ó yẹ káwọn èèyàn yọ sàká wọn bẹ́ẹ̀ la rí lọ́pọ̀lọpọ̀ mọ̀mìnì tí wọ́n ń yọ sàká ní Ramadan wọ́n nítorí kí ni torí pé yorùbá àfìlà àsànáàtì fi hàn wàlá àjù wà sàwà ọlọ́mọ lẹ́kọ́ ọmọ dọ́bù òrè ń bẹ̀ ìyẹn ni pé tí yàrá ṣe náfìlà ní Ramadan bí ìgbà tí ó sí ọ̀ràn yẹn ni káyọ̀ zàká yóò máa jẹ́ ẹ̀rí gbèyàn lẹ́jọ́ àlẹ́ kìámẹ́ ni ẹ̀yàn ń sìn ọlọ́run nínú tó lágbára tá a gbọ́dọ̀ rí pé ọlọ́ọ̀bá tó dá wa àtàwọn òfin tó gbé kalẹ̀ yìí àǹfààní tiwa ni o tàbá wò dáadáa àárín tí wọ́n máa ń sọ kíkan ní àwọn programs kan táwọn ìjọba máa ń fẹ́ sọ fún wa wọ́n ní wọ́n fẹ́ eradicate the poverty you cannot eradicate the poverty unless you go back to the world to the system of life aasi ne lo sẹmi ayé kọjá bọlọ ọba aleke ọla gbé kalẹ̀ walhal le kulli mashakil al bashariya the only solution for human problems is what islam àyà táwọn yẹn bá jẹ ká lè practicalize practice ten percent nínú òfin ẹsìn ẹ ní rọsì láwùjọ iná lásìkò Umar ọmọ Abdulaziz radiyallahu anhu ọlọmọ sàlàyé ọlọsí wọn yọ zaka àwọn tí wọn lọ sẹmi ayé lọ zaka. bá ṣe ní lánàá ní lónìí náà àwọn ni wọ́n yọ zaka owó wọn débi báwọn èèyàn rẹ ni tí wọ́n yọ zaka fún mọ́ ó di pé wọ́n ń wá àwọn tí wọ́n ti tó láti fẹ́yàwó wọ́n sì ń yọ fún wọn nínú owó bẹ́ẹ̀tì zakat ẹ mẹ́yẹ ìgbà tá a ti dá bẹ́ẹ̀tì zakat and sọ́dakọ̀ foundation zaka and sọ́dakọ̀ wọ́n àmọ́ lónìí ìyá èèyàn kan lè kú tí ó máa ná bílíọ̀nù lórí pé tí ò ní gba ládá lórí ẹ̀ àmọ́ ẹni ẹjẹ́ ò lọ fowó yẹn sínú zàká kó wá wo irú ọlá tí ó máa jẹ tẹ́yìn kan yọ zàká lọ́dún yìí ń tá a túmọ̀ sí pé tó bá pè márùn nínú márùn tó pè fún ìgbà tábà lọ́dún mẹ́ta sí ẹ̀ máa yọ zàká kì í ah, o ó jẹ́ ọ̀nà kan tá a lè fi eh, eradicate poverty a lè ti fi lè elevate àwọn èèyàn àwọn tí wọn ò rọwọ́ họ rí ó mọ ìyàwó alẹ́nu tẹ́ bá wà àwọn ìjọba aláìní kan ṣe àti ẹ̀wítà ìwì ọ̀kanú àwọn aṣáájú ló bá lóun ó ṣe eh, kiri kan empowerment tí a ti mọ ọdún empowerment sáà ń ṣeun ó wá wà dúpọ̀ wọn wá ah, tó wọ́n ṣe nínú ìlú wípé òun wà lọ àpótí àwọn ṣúlẹ̀ka àpótí ìsúnmẹ kẹsàrí pé wọ́n ti lò àìkì wa wọ́n rí pé ròrí tiwa náà wà náà rí múrò ó wà lọ́ra àpótí ìsúnmẹ kan ó wá ní òun fẹ́ rà àpótí ìsúnmẹ kẹta five hundred pound ọ̀dọ́ subhanallah kí ni wọ́n fi ṣe sọ́bẹ̀ ẹ̀rọ adékẹ́kẹ́ fọ́n bá tì nù ó wà máa lo kolokolokolo ẹ sọ fún pé bá àwọn ọmọ rẹ̀ náà ó ṣe máa lo kolokolo nù torí pé sẹ́yìn ni wọ́n fi ẹ̀rọ adékẹ́kẹ́ fọ́n bá tì lọ́n àbíkó dálé sẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀dì tí wọ́n ti máa ṣe àbíkó wo kí ni wọ́n lè ṣe ládùúgbò yẹn wọ́n ń kò sí yẹn sọ́tí bẹ́ẹ̀ làwọn oríṣiríṣi náà tí wọn náà máa dánwò wọ́n wàá mú kẹ̀kẹ́ wọn ni àwọn fẹ́ ọ̀kadà tí wọ́n máa gùn sọ́kadà ni wọ́n máa gùn lé wọn sọ́kadà làwọn ọkọ̀dọ̀ wọ́n gùn ẹ má jẹ́ kí n tàn iná yìí lásán tábàárà márùn kẹ́kẹ́sà kan wọn jọ àwọ̀ akọ́ power station mi tí mẹ́rin bá yẹ dúró ọlọ́kadà ó dínkù iná yìí lásán kọ́kà dúró bẹ́ẹ̀ wọ́n yóò yọ sàká torí pé wọn báwo la ṣe máa ẹran adékẹ́ẹ̀tì kí ni pọ́bátì ẹlẹ́ẹ̀karùn lórí ẹnu àǹfààní tí ń bẹ́ẹ̀ ní káyọ̀ sàká ó máa ń yọ ìbínú olówó kù lọ́kàn táríkà ni ńgbà tẹ́yìn bá wálé tàn ṣépè fún òní dáa fún ẹ̀yìn tẹ̀ ń kó bá ńgbà tọ́nà bá nírú yín lágbólé tọ́nà fẹ́ fún àtàlẹ́ wàá sàǹfààní ọ̀ ṣèbẹ́lẹ́ bọ̀dá tó ti yé yẹn ò ìyẹn ní pé ti lè yọ yẹn wa kẹta bá kú tó kú o aláìní ìyẹn ní pé gbogbo ẹni tí sì yọ tí bá yọ alukwani wala yaxsabanna yabukaduna bi ma ata umullah huwa khairun lahum bal huwa sharrun lahum àwọn tí mo yọ sàkà owó wọn ká má lọ kó lóore kó lóore o kò sóore bẹ̀ fún aburú ni fún wa ọlọ́mọ sì wà láhùn ẹ̀yẹ́ bìsìn ọlọ́run nínú àwọn tí a fẹ́ kí wọ́n yọ sàkà alákọ̀ọ́kọ́ ni wípé alùfùríyà ẹni tí ó yọ sàkà gbọ́dọ̀ jọmọlúwàbí sàkà ò dọ̀ranyàn lórí ẹrú kò sí ẹ̀sẹ̀ rúmẹ́nsìn al'islam islam ẹni tí ó bá yọ zaka owó rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí kèfèrí bá yọ one trillion gbogbo tó wọlé jẹ kó yọ trillion of dollars ẹ má ọlọ́run ní ìgbà wo innama yataqabbalu Allahu minal ó ní màá gbà lọ́wọ́ èèyàn ọwọ́ táyé o ẹni tí ń páyà mi tó mọ̀ lọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì àmọ́ yọ zaka kọ́dà kó jẹ́ nínú owó ọmọdé fún gbogbo àwọn tí wọ́n lógún ọmọdé lọ́dọ̀ wọn ẹ tètè fowó ogún ìṣe nǹkan torí pọ́nmà yẹn ò ti dàgbà torí ìgbà tọ́mà yẹn ó bá fi dàgbà kó má tètè zàkà ògbé lọ ibẹ̀ làwọn afá ti rí pé a máa ń tẹ̀sọ́rọ́ afá yẹn ni pé a máa ń utilize dúkìá ọmọ òrukàn torí pé kó fi lè dàgbà sókè sí ẹlẹ́ẹ̀kejì ni pé ká fi lè máa yọ ẹ̀tọ́ Allah nínú ẹ̀ má yàtọ̀ alákòbìlì mẹ́rin tó bá jẹ́ pọ́wọ́ tá a bẹ́ yọ sàkánù ẹ̀ ń kọ́ ayé kú náà mi náà sùn náà fi alẹ́ ti

àmọ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń fún tọ́wọ́ yẹn wá sẹ́kù tí wọ́n ń sèbù rẹ̀ tọ́wọ́ yẹn báyìí lè ká ojúlówó zàkà yóò yọ wò the same thing àwọn tá a ra property jọ a ti mọ̀ pé property abẹ́ ti ṣòwò ni àwọn èèyàn ra lẹ́lẹ́lẹ́ ẹ̀ mọ̀ yìí pé irọ́ ni kò lè kọ ó rà pamẹ́ ni so ti yé àwọn èèyàn rọ gbòǹgbò oríṣiríṣi property làwọn èèyàn máa fi yọ tó bá jẹ́ pé ọdún bá fi lè ká lórí ẹ̀ tówó tá a fi rà á tí lórí ẹ̀ báyìí lè tówó tá a yọ zàkà yọ zàkà lórí ẹ̀ zaka lọ́wọ́lọ́wọ́ yìí nínú àánú ọlọ́run fún wa lè kí ọlá mọ́sà bá gbé owó wa lárugẹ kó fi báríkà sí fún wa torówó yẹn pọ̀ báríkà ní ká máa tọrọ ọlọ́run lórí ẹ̀ one point two million ní zaka wà ọ̀sẹ̀ ìyẹn ní ìṣòwò one point two million ẹ wá lò ní ọdún òde yọ two point five two point five percent ní ọdún rẹ̀ so kí làwọn èèyàn sí kí là fẹ́ yọ ẹ̀tọ́ ọba dàdánú ẹ̀ àwọn èèyàn ní jẹ́ ọmọ sẹ́sẹ́mẹ̀tì ọba kan tí wọ́n máa tán rẹ̀ ìjọ tó èèyàn bá kú ẹ má jẹ ẹni tí ò lẹ́tọ̀ àti ní ó ní kóòtù ó ten percent ní aláìgbé láìfà yes tẹ́ bá lọ gba certificate of probate ní kí ni ní high court wọ́n kọ́ gba ten percent láìsí kẹ́kẹ́ káwá ti náírú ten percent yẹn fáwọn aláìní ẹwúrọ́ àǹfààní tí ó jẹ adẹ́pẹ́lágbólé kọ̀ọ̀kan kò sẹ́ni tí ó pariwo òsì ẹ̀ sì ní tìǹda láti máa ṣàdúrà fún yín ẹ̀yẹ́ ń sìn ọlọ́run ọdún náà gbọ́dọ̀ yíká ìyẹn ni pé tówó bá jẹ́ one point five ṣẹ̀dí sàkàtì wọ̀ lọ́dún ìgbà tọ́dún òun wá ó ti dín ó ti dín eight hundred thousand mẹ́jọ owó wọn wọn lọ gbèsè bá ẹni tó ní gbèsè lọ́rùn wọ́n fi làhán tó bá jẹ́ èso èso nǹkan ọ̀gbìn ó tún ní àwọn nǹkan ọ̀gbìn tá a lè yọ lórí ẹ̀ ọlọ́run sàánú àwọn ọlọ́run kó ti pa àgbẹ̀ yẹn tábà kọ́ báwọn àwọn èèyàn ṣe tá àti dáko tí wọ́n ra tractor àwọn èèyàn ṣe tá àti dáko ilẹ̀ oṣù pé òun múrùgbìn jáde àmọ́ àwa la ràn ra wa lọ́wọ́ tó ti yé wàá tu sàkẹ́ẹ̀tà wùyá ò máa hà sọ bí a máa yọ mamlukan mẹ́lẹ̀kì ń kó jẹ́ pé owó táyọ̀ sàkánú rẹ̀ owó tó jẹ́ pé yẹn ló ní tányányá kó má jẹ́ pé owó tíwà tìyàn kan ni tíwà tìyàn kan bá lówó tẹ̀ bá fi ń ṣe business ajẹ́ pé ẹnu wọn bá percentage tiẹ̀ lọ́sìkìní lọ́yọ̀ lórí ẹ̀ ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ nínú àwọn nǹkan tí zaka kí ni tó sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ tábà sọ́nu dábà ràkúnmí màálù àti kí ni àti ewúrẹ́ ràkúnmí gbọ́dọ̀ pé márùn kùtì ẹ̀pọ̀ lọ́dọ̀ wa tẹ́lẹ̀ àmọ́ àwọn ọba ìyá wa kan wà tí wọ́n ní màálù tó pọ̀ tó bá ti di twenty five ẹni ni ó yọ ewúrẹ́ kan nú ẹ̀ bẹ́ẹ̀ lè wúrẹ́ gbọ́dọ̀ jẹ́ fọ́tì ọlọ́ọ̀bà kí ni ó ṣàlàyé bí a ṣe yọ ẹ̀yọ́ ṣe ọlọ́run àwọn àwo gan ní ká fún zaka Tọrọ máa ń yà lẹ́nu o àwọn èèyàn kọ̀ láti lu àbàtà láti lójú bèbè táwọn bára máa jòkó sí un ká máa zaka torí àsìkò zaka láti ìlú tá kí àti rán ọmọ ìyàtọ̀ pé tábà bímọ ní Europe wọn ò lè rẹ́ran pa kò sẹ́ni tí ó bá wọn jẹ́ wọ́n bẹ̀ wá rí pé àwọn òwe sí ẹran yẹn ni nígbà míì wọn ó kàwé pé ń tọ̀ ẹ̀yà ara lé ẹ bá pẹ́ran ẹ̀ sí ha sẹ́mi pé a máa ṣe the same thing nínú iléyà káwọn tó wá sọ pé the same thing àwọn òwò lẹ́ẹ̀fù ní zaka láàyè mi ìyẹn ló fà jẹ́ wípé àwọn àyà wa nílẹ̀ lágbáwá nílùú Islam ọlọ́ba sanwó lẹ́sàn-án lóore kó tó àwùjọ wa yìí náà ṣe wọ́n ní àwọn owó kan tó jẹ́ kí ẹ bùtùlù làwọn eléyìí ni wọ́n ṣe bùtùlù nígbà tí wọ́n ná tó sẹ́kù ṣẹ́dá látùkọ́tọ̀ lẹ́fẹ́ sọ wípé ó láwọn kan tó ní òtí lọ́dọ̀ òun tó lọ kọ́ ń kọ́ ilé omi ó lórí omi gbogbo nǹkan ló kọ́ bẹ́ẹ̀ ó kọ́ yẹ́pọ̀tù ó kọ́ rẹ́lùwé station ìdá tí omi tí ó fi ṣe mọ́ adẹ́pẹ́rẹ́ lẹ́yìn sùsùn yóò ní tẹ́ bá rẹ́ tẹ́yọ̀ bá gbẹ́bọ̀ òun lọ́fà ń sìn kò ná rárá tó bá dẹ́ni yóò gbẹ́bọ̀ òun gidi láàyè tó dáa yóò ná roughly five hundred thousand tó bá wà ná ẹ̀wá òkè wa ní ẹ̀dá kan ẹgbẹ́ márùn-ún ọmọ yàrá kan sọ fún adé òní pé wọ́n fẹ́ mú bọ́ márùn-ún fún abáwòkè ha òun márùn-ún lẹ́yẹ̀yẹ́ lẹ́yẹ̀ kẹ́tù tó ná Allahu Akbar ẹ̀wá sọ fún àbọ̀dá àti àkínní wọ́n fowó tiẹ̀ ṣe kí ọwọ́ èèyàn kọ́ mọ́sálásí ó kọ́ gbá ó kọ́ àwò ó kọ́ bọ̀bọ̀ sásùn ó wá ní mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́ ẹ gbọ́dọ̀ dákọ̀ mi fún yàn torí náà ti wojú rẹ̀ tó yàn ọlọ́mọsá yọrù sí wa nínú àwọn tí wọ́n jàǹfààní ìsàká àwọn mẹ́jọ la nine aya sixteen suratu tauba ó ní ìnáma sọ̀dà ọ̀s ó ní zakata ń sọ yìí tó ti yẹ lílfukọ́ra ó láwọn wọn ò àwọn sẹ́ẹ̀tì mọ̀ pé láwùjọ wa táwa yìí ó tẹ̀ ti rújú alifakiru wàlúmẹ̀sìkìrì bákan kan náà èmi ò tẹ́ wọn bá fẹ́ pè á torí pé nàìjíríà ni ò sí lẹ́wù lẹ́wù gbọ́dọ̀ wà aláìní ó ní grade one grade two three bó ṣe gbọ́dọ̀ wà ní ẹ àmọ́ lọ́dọ̀ ni kí wọ́n sọ pé ká lọ lẹ́kọ̀ọ́ kan civil servant ẹ wá civil servant kan ní state ìgbẹ́ dáàkù mo bẹ̀ ọ́ mo ten thousand naira ni tó bá wọ̀nyàn báyìí yóò mẹ́lẹ̀ lẹ́yìn fourteen pm fifty or twenty five percent la gbà lóṣù tó lọ ó sì ní ìsìn tí ò bá ti di thirty five wáyé tí gbowó so sẹ́lẹ̀yìn lẹ fẹ́ sọ pé kí làwọn akaro lẹ́yìn sí masakin ó ní àmọ́ tó ní òṣèkí ni kò tó àwọn masakini tó bá wá pọ̀ tó bá di miskini miskini tán yóò padà wá lọ sí fúkọ̀rá yóò padà wá daláìní torí tẹ́bí sanwó oṣù owó oṣù tó ọmọ lóṣù yìí sẹ́mi tí ó sọ lọ́dún tí lọ́sùn ti mọ̀ yóò sàn tí ọmọ kan tó bẹ́ wọ skúl lọ́dún tán ayẹ́gbẹ́gbẹ́ sí ọmọ ṣe kiri o lóòrùn nílé aláfiṣe ọ̀kan náà máa yàwá sọ pé tán ọlọ́kùnṣà sàánú òun wọ́n bá gbé bí wọ́n bá tẹ̀ sanwó oṣù ẹlẹ́ lòun gbà òun nígbà kọjá two thousand five hundred kí ló dé ẹ gbowó oṣù ó ní mo kúkú gbà á ti gba àwọn kiri kan ṣáájú ṣáájú tọ sẹ́mi pé kí ló àgbèrè lẹ́yìn ó ti di fàkìyè kò ní torí pé two thousand five ò gbọ́ tá a bá fún lówó oṣù tó bá pé kò ṣe kí ni ò gbọ́ à ń bẹ ìjọba ká má jò sí láwùjọ ká má jà nìkan sí ó láwùjọ wa lórí pé iṣẹ́ ń rí àwọn aláwà ní gbébọn ká má jẹ́ kí wọ́n láwùjọ ìyẹn náà lè jáwùjọ tẹ́lẹ̀ ṣe lọ́dún fẹ́ fi làákẹ́ rẹ̀ kí ni o tó fẹ́ fi ṣeré tá a bá pè àwọn èèyàn ẹ má jà máa pa àwọn ọ̀dọ́ ká máa fún wa lọ́wọ́ tó yá ẹ má dàlú lọ á pè é payroll tẹ bá ti fún aṣẹ́fún tẹ́jọ́ máa ṣe ìkankan tó fọ́yàwó tó bímọ ẹ bá jẹ ìfẹ̀wọ́n lórí kí ọ̀gbọ́ pé ẹ bá yín ìmọ̀ nígbà kan tó bá lọ bọ́mọ rẹ̀ lówó dé ní mẹ̀kọ́ mọ́ ni sàkíkà ló gbọ́sẹ̀ kí ni wọ́n ṣe mẹ́lọ fílfúkọ́ra wàlmọ̀sàkì àwọn aláìní adákẹ́jẹ́jẹ́ alákùnrin wàlá àmìlì zaka kọ́lẹ́tọ̀ àwọn táǹkó zaka jọ sọ́dọ̀ wọn ìyẹn ni pé ń bẹ́nu olówó tí ò zaka rẹ̀ sílùú sẹ́mi kó lè má rọrùn kó jẹ́ pòǹgà ó mọ̀ àmọ́ àwọn kan wà wọn darí ìjọ wá bá wọn ní pé ẹ̀rọ kò sí òyò àwa béèrè pé ìyá ti mọ́ lọ́bẹ̀rẹ̀ zaka anábọ̀ Muhammad ìkàtọ̀lọ̀ ó máa ń ránṣẹ́ sáwọn ìlú kéréje pé ẹ lọ gba zaka wọn wá torí ẹ̀ ń gbọ́ bí kìláfà Abubakar Siddiq àwọn àkàbẹ́ sọ pé abáfi sọ pé láwùmẹ̀nà ìhùnì òkọ́lù bá ayé alẹ́tì yóò tí alẹ́ nàbí ọ̀kàmà kọ́ làkọ̀tàn tuhùm àlè okùn tó bá yẹ kí wọ́n máa ń fún ànábì nira kan mi àwọn tó torí pé alùpàdé mi kóòtù mi lè ń sọ́dà ọ̀ tutọ̀ hírò wọ̀tù zẹ̀kíhìn ìnà sàlátà kàtàkànù lẹ́hùn mú nínú owó wọn

wọ́n tún wá máa bí olówó lọ́kẹ́ ẹgbẹ́ màá fa nǹkan torí kiri òun gan lẹ́tọ̀ àti yọ bí ò bá wá lẹ́tọ̀ àti ó lẹ́tọ̀ àti dá sí tọ́lọ́ ọba dẹ́dà torí pé gbogbo wa ni wọ́n ń pè wà á ń fi kú mímá rọ̀bà onẹ́kùn ẹ̀mẹ́ ní gbogbo tá a bá fún yín ẹ̀yẹ́ ń sìn ọlọ́run wà lọ́wọ́ aláfàtì kúlú òbòrùn ó ń bẹ́nu àwọn kan tó jẹ́ wípé ọlọ́run ni wọ́n fẹ́ sẹ́sìn inú ìsìláàmù la bí wọn sí àmọ́ nílẹ̀ asàbùsẹ̀rí ó máa ń tí lójú gan ọmọ ṣekínì ọmọ ti ní lójú ká gbọ́ pé ebi ń pa mùsùlùmí àwọn ará àtọ́lọ̀ ní kí wọ́n nífọ̀ lẹ́ẹ̀kan wọ́n jẹ wọ́n yó wọ́n tún lè pùdànù àwọn èèyàn gba wọ́n lu one million tó ní wọ́n ṣe náwó àmọ́ àwọn five hundred naira lára wọn rí kí ni kúrì wọn bẹ́ẹ̀ ni látara bẹ́ẹ̀ if case not taken àti wá rínú àmọ́ mùsùlùmí wọ́n wá ń fìbò òun lọ gba láìsí bẹ́ẹ̀ lọ́tọ́ náà tí a máa ń ràn a yóò bá wa ní ímánì wa bùkátà láti ṣiṣẹ́ lórí ẹ̀ tẹ́ bá rí ẹ̀ka tí máa ń ná fọ́lọ́n àwọn kan wà tó lọ́kọ́ ẹ̀ sọ́ra ó má lo sa ó lo arísìkì ẹ̀ arísìkì tí ò bá wúlò fún ní nǹkan òdò tó bá fẹ́ ò bá ọ wọ́n yí gba èèyàn wọ́n yí gba èèyàn ló èèyàn ní pé àdí gbogbo báyìí tó bá kó sọtiyé àwọn ìṣẹ̀hádùn wà ń bẹ̀ sọtiyé àwọn zaka sọlọ́kọ̀ foundation wà ń bẹ̀ wọ́n wá dálẹ̀ látọ̀dún mẹ́ta láti dálẹ̀ lẹ̀ afáwọn èèyàn ní kí ní kí omi ta ṣàlàyé fún wa káwọn èèyàn dasọjọ aṣọ àwọn èèyàn kẹsàn wá o nígbà tá a kó aṣọ dé orí kó tá n kó lọ ah, mo fẹ́ lè bá aṣọ tó wọ̀ lọ́rùn mi ọ̀ gbọ́ bí láti gbé léyìí kí n wà wọ̀ tẹ́nu délé níbi tá a rí pé àwọn èèyàn bùkátà rẹ̀ àwọn èèyàn sì kó ogun sílé ogun ìyá ogun bàbá tí wọ́n rí tí wọ́n ṣe a lè tanú aṣọ yẹn kẹ́ tí wọ́n fi wúlò báwọn èèyàn torí five thousand naira la ọmọ ya wa ti gbọ́ wípé wọ́n ti èèyàn kan ọdún kan <laughs> yes àwọn tó lọ prison yard ní ọmọ àrán nígbà last five thousand naira wọ́tà ti ń bá wọn sọ̀rọ̀ ọ́ní sì ń pa pé ha ayé sì ń ṣe wàlùmọ́ wọ́n ní ọmọ tí wọ́n wọ́n ti sọ di kiri nígbà tá a wàlùmọ́ àlọ́kọ́ ti kúlú ohun ẹni tó fẹ́ sẹ̀sìn ẹ̀fún ẹ̀fún ẹ̀fún náà pẹ̀tẹ́lẹ̀ ìbárí tí ó jẹ kò ní ta bàbá jẹ̀mú tó ti ẹ̀fún ẹ̀fún ó kò láyè kírun gbogbo tí ń náà ni pé àìrí jẹ ni ẹ̀fún wàfẹ́ rìkọ́d àtọ́wà lẹ́bẹ̀wọ̀n wàlùgárì mi ẹni tí gbèsè mú dàrú yẹ́s ó yẹ káwọn èèyàn máa ronú tí àwọn ìṣẹ̀lẹ̀ kan gbogbo àti gbèsè ìgbẹ́ lọ́rùn wọn ọba àlejò ọba wọn sàn ọlọ́run wọn dáná ó fi gbèsè sọ́run kú ọlọ́run ọlájọkọ̀ wà fi ń sẹ̀bi ìlà ìyẹn ló wá fẹ́ jù àmọ́ náà sójú ọ̀nà tọ́ ọlọ́run fàárí dọ́tẹ́ nínú ó ní ọ̀ràn yẹn ni látọ̀lọ́lọ́ ọba àdá àlá àyàfi tẹ́yìn bá ṣe mùsùlùmí lé àpò mẹ́nu ankara zaka gbogbo ẹni bá sọ pé kò sí zaka pé mo zaka owó owó tèmi ọlọ́run mẹ́jẹ èmi ó sì sẹ́yìn fún ẹni bẹ́ẹ̀ tó bá kú wọ́n sọ owó yẹn di

kódà máa sọ̀rọ̀ zaka àwọn ọmọ ilé ẹ̀ ọlọ́run sí àwọn ọkùnrin wọ́n máa yọ zaka wọn láwọn òkú kú dápọ̀ wọ́n dápọ̀ yín o wàláyì wọn dápọ̀ yín tẹ́ bá lọ́jọ́ owó dé ẹ̀gbọ́n ẹ̀rọ máa ń ta mọ́tò ọlọ́run sì ní ìbàjẹ́ kò mi gómìnà mọ́tò sáàtì oríkọlù lọ́wọ́ àbúrò ìyàwó ẹ̀ ó wá ní ìyá asná àtòhádì zakata ha zaka góòlù tó wà lọ́wọ́ rẹ̀ à ó ní zaka anábì ní sọ fẹ́ kí wọ́n fi ẹ nù torí àwọn obìnrin tán kì í ṣe pé máa sọ ohun tí ò ní ṣe àwọn obìnrin yé wọ́n ṣe tó yẹn àwọn obìnrin rẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ máa jáde bẹ́ẹ̀ yára wọn wọn wá báyìí ó yà jáde tàbí wá gùn jù ó ní pé wọ́n yára talẹ̀ ní tí ó kọ̀sẹ̀ lọ bá nàbí nínú jẹ́ nígbà tí wọ́n rí wọn rí pé Zainabu binti Jahsh Zainabu ọmọ Jahsh ni torí pé kí ni ó ní ha kálukú wọn tó wà mọ̀ pé kò sí tíyàwó lè fi tọrẹ góòlù ta kó lé àwọn obìnrin wá níṣẹ́ tí oríṣiríṣi wọn ní bí wọ́n ṣe ń pààrọ̀ kan ni wọ́n ń chẹ́ǹsì nǹkan sọ̀tì wọ́n sì ń ralẹ̀ náà kọ́lé wọ́n ní dúkìá kọ́lẹ̀ lómi ní mọ́tò tó gbé báwọn yìí ẹni kò ní oko gbogbo ẹjọ tí gbèsè bá ti sún ẹ tó bá ti wọ́ọ̀tì ta sọ ẹjọ́ yẹ kí ni o kó yọ zaka nú ẹ o àwọn afáà náà sọ fún wa pé sóbìnrin lè yọ zaka fọkọ ẹ ọlọ́mọ sì wá lólóṣì o ọlọ́mọ sì wá lólóṣì o ọlọ́mọ fòsì bá wa jà ọlọ́run bá fẹ́ dà ṣe wá lọ́lọ́rọ̀ tá a lè ná fáwọn ará lé wa tọ́lọ̀ ń bá kádàrà rẹ̀ bẹ́ẹ̀ ìyàwó àtẹnáà lọ́mọ sùúrù ló ń ṣe ọlọ́run ó ní ṣe ọlọ́run mo fẹ́ yọ zaka owó mi bá lè mi bá ní ó yẹ kémi ó lè kọ́ òyọ́ fún àrẹ́mi ní bẹ́ẹ̀ ni torí pé ìnáwó rẹ̀ ìsọ̀rọ̀ yẹn lé lórí àmọ́ ọkùnrin ò gbọ́dọ̀ yọ sàkábútà ní o fún ìyàwó ẹ̀ abẹ́lẹ̀ náà mọ́sà sí wa lórí orí ọlọ́run nínú oṣù tá a wẹ̀ gbogbo ilé ẹ̀ máa ṣe tí máa fi ràn ọlọ́run jó rọrùn fún wa nínú owó nínú ìjọsìn nínú dáadáa mọ́sà jó rọrùn fún ọlọ́run ọlọ́run mọ́sà forí tún àṣà mójúkò fún ọlọ́run alábòtún lára mọ́ bẹ̀rẹ̀ wá ìṣòro àfẹ́nà fi àmìnà وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين قوموا إلى صلاتكم يرحمكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Oh. ربنا ولك الحمد الله ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر الله أكبر